pé owó tó ń waste ló tẹ̀yìn ti pọ̀ jù wáyé tó fi mú down wá sínú ilé. mo ní kò rí bẹ́ẹ̀ ṣé àwọn pé ìbàyẹ̀ ó jìnnà gan sí town gbogbo transaction tí mo ń ṣe gbogbo àwọn client mi dá in town so traffic dẹ̀ ti pọ̀ jù mí báyìí mi ò ní kó. wọ́n tún rọ̀ yàrá tó ń gbé kó tó lọ sáàbùrọ̀ tó sì wà níbẹ̀ yàrá pọ̀ ń bí báyìí mo fẹ́ kó wá kájọ fi ara lura àti èmi àti àbúrò ẹ̀ mo mí ìsì ẹ̀gàn náà. mọ́mì mo wá lánàá mo wá ń jẹta mo tún wá lé ní tó máa fẹ́ kí n wá lọ́la gan máa wá lọ́la. ẹ wá tó ó wá dàbí kémi àti ẹ kémi kí máa rí ẹ lójoojúmọ́ jọ tó yọ ọlọ́run pé kò padà wá sílẹ̀ kókàn mi lè balẹ̀. mọ mi ọlọ́run tó ń pèsè owó hòtẹ́ẹ̀lì ó máa pèsè owó tí màá fi gbalé very soon. àmì àmì ẹ báwo wá ní oúnjẹ ń sè. Ah, ó wà ókè máa ó da oúnjẹ lóòótọ́ ọ̀nà. ọkọ mi jẹ́ kí n wọ́ọ̀rì máa wọ́ọ̀rì òun tó bá ti lọ́ọ́ sìn jẹ́ kí n díṣọ̀bì fún gbogbo dání lọ sí ìtẹ̀ ló ti gbọ́. ọmọ ah, mi má ṣe ìyọnu ọkọ mi jẹ́ ń ṣe yọnu kí ló dé o dé sí o dẹ̀ gbó tiẹ̀ ti jò díẹ̀ irọ́ o jẹ́ kí n ṣe fún mi fún mi fún mi. máa mú mi. ṣé o ṣe fẹ́ kó o gbọ́ mi àbí ó sì bàtí máa gbé microphone kó tó gbọ́ mi. àbúrò mi ti di big girl. Eh, ẹyin kẹ. the biggest girl in the world wo ṣáà lọ́ba mi dish ọbẹ̀ fún sísá ìkógbé lọ sí òtá. ọbẹ̀ fúta <laughs> ni ẹ tún gbọ́ bẹ́ẹ̀ lọ ni. òun náà ni mo sọ fún wọn o. jọ torí ọ̀nà jẹ́ kó mọ̀ mi gbé ọbẹ̀ lọ ó wà pé ọbẹ̀ tí wọ́n sè ní òtẹ́ maggi ni àwọn sọ́ọ̀sì ti máa ń pọ̀ jẹ́ kó jẹ ọbẹ̀ mi ìyá ẹ̀ jẹ́ kó jẹ ọbẹ̀ mi lọ́wọ́ mi díṣọ ọbẹ̀ fún. ọbẹ̀ tó yẹ ká máa jẹ lè wọ́n tún máa gbé lọ. wọ́n máa dá mọ́ mi lọ ọ ṣàfẹ́ kí n mọ ọyàn wọn dandan. sísẹ yẹn má gbẹ̀bí interview o kẹ má lọ jọ ọbẹ̀ gbàgbé o. o mi ò tẹ̀lé gbàgbé interview yẹn. o àti wo àkàbúrò ẹ bébí lẹ́yìn méjèèjì jẹ lọ́wọ́ wọ́n ti jẹ́ kó lọ ṣe nǹkan tí mo ní kó ṣe fún mi. ọmọdé èmi kọ́ ẹ bá mọ yẹn. ọmọ òbí ń dàgbà lọ́wọ́ ìyá ẹ̀yìn ìkókó mo Yes. ṣe jẹ́jẹ́ o tó bá tẹ̀ ti sùnkún tètè jí o torí níta yóò tún wíwọ́ bọ́ aṣọ tó wọ ní ìlà ìjẹ́ gbogbo inú ìlú ṣíṣú. mọ́mì kan tó rìn lélẹ̀. fẹ́mi fẹ́mi kí ló ń ṣe pẹ̀lú gẹ́ọ̀ yìí ó rí polójú kòkòrò ni ẹ ṣé ọmọ tó yẹ kó máa fẹ́ ni ẹ tó bá ti máa fẹ́yàn wá fẹ́yàn tó wọ̀t jù mí lọ ẹ fẹ́mi. ó fẹ́ náà ni èwo ni fẹ́mi olóòrùn ni ẹ kókó ṣì ọ mo pé eégún olúwo ni ẹ masáré ká ẹ ń sìn masáré disgrace ẹ. fẹ́mi ò dẹ̀ dúró ń wò ó ń wo bó ṣe ń sọ̀rọ̀ sí mi fẹ́mi. okay ẹ eh, ẹ eh, ah. eh, ah, tiẹ̀ síwájú, àṣẹ o. Ah. not worth it. <laughs> Excuse me, it's not worth those pride. It's not, it's not worth it. You know what? You know what? Um, um Okay, okay. tí gbogbo tí gbòǹgbò gbógun táwọn tó ń gbógun tì mí tí wọn jẹ ìrìnlẹ ọkọ wọ ha fire fire fáyà lórúkọ jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù hallelujah. Ah, ah. ah ọ̀rẹ́ ibo ah, ah, lọ́la tó múra báyìí. mo ti ṣetán èmi fẹ́ máa lọ ọmọ ìtàbí tí mo bẹ sọ yẹn èyí ni. Oh, that's true. Let me give you a success hug. Thank you. I wish you good success. Eh? Thanks. Take care of yourself. All right. ní week lẹ máa lò. a week kan èmi tí mo ti délé mi ń sìn. mọ́mì kí lẹ máa jẹ. wo pound yam wọ òkè sọ kó bá mi ṣe pound yam. ok fún mi lọ ṣe pound yam fún mọ́mì àti ọ̀bì ẹ̀. ìwọ ń fọwọ́ mi ẹ̀ ìrojú ti ba ayé ẹ̀ jẹ́. ó mi kí n rojú ó kò wù mí kí wà lẹ́gbẹ̀ẹ́ yìí ni. tó wà pẹ̀lú mi mo jẹ́ gẹ́gẹ́ bíi bébè kó lọ́wọ́ mi ṣe nǹkan tí mo ní kó bá mi ṣe. pound yam ṣẹ́yìn náà máa jẹ. sísá láìpẹ́ bẹ́ẹ̀ òun kí wá ti wá sí ìbàdàn kò yẹ kí n sọ pé mo fẹ́ jù. ebi ò pa mí o pọ̀ mo mọ̀ ọ́n mọ̀ pé kí àbúrò ẹ̀ lọ sí oúnjẹ fún mi kí n bá lè ráyè bá ẹ̀ sọ̀rọ̀ first of all inú mi dùn pé o gbọ́rọ̀ sí mi mo ní kó gbalé kó tẹ̀ ti gbalé but nǹkan tó ń pọ̀ sí mo ṣe fẹ́ kó ṣe fún mi mo fẹ́ kó mú ọkọ wálé fún mi wọ́n ní tọmọdé bá tó lọ́kọ àfún lọ́kọ tọmọdé bá tó ládàá ó ti tó mọ́kọ wálé ọmọ lọ́la ọkùnrin mi ì tí ì tó èjẹ nígbà tí mo fi ẹ̀ mo mọ̀ pé torí pé disappointment ò ti ní àbọ̀ ìyẹn ò mátà wọ́n ti ẹ̀ ṣe bá dàrú yẹn wọ́n máa tún gùn ìjọ torí ọlọ́run mo fẹ́ kí n wá sílé ẹ̀sìn káwọn ọmọ ọmọ mi pọ̀ tó máa sọ grandma grandma grandma okay mo ti gbọ́ mọ́ mi but ṣé nǹkan tẹ fẹ́ sọ fún mi tẹ́ni ó wà very important lélẹ́yìí. ó wà very important ọ̀rọ̀ yìí wà very very important ó mọ̀ pé kò dá kí obìnrin máa dá gbé ni wọ́n sọ ẹ́ lórúkọ orúkọ tí ò jẹ́ tí ọlọ́run jẹ́ kó ń sọ ẹ o wọ́n máa ní aṣẹ́wó ni ó ń dá gbé oríṣiríṣi ọkùnrin ló ń kó wá níjọ́ tó yọ ọlọ́run ọmọ mo fẹ́ kó múnú mi dùn kó mú lè múnú ìwọ náà dùn kó gbọ́rọ̀ sí mi lẹ́nu kó mú lè gbọ́rọ̀ sí ìwọ náà lẹ́nu ó mọ̀ pé ìdùnnú òbí ni kó o rí ọmọ tó bí láyé ó tún wá rí ọmọ ọmọ ẹ̀ ah, ah, jọ tó rí ọlọ́run kọ́ mi. Ah, mọ mi mo ti gbọ́ màmá ọkọ wálé. ò ní gbé egbò léegun ọkọ tí ẹ gangan adé orí ẹ̀gbọ́n lẹ́lẹ́dàá ni máa pèsè fún ẹ ò ní fọkọ lọ́kọ ṣọkọ o egungun ara tí ẹ gangan lọ́run máa pèsè fún ẹ. very soon màmá ọkọ wálé. rẹ̀ but you know what one minute Just one minute. but but o mọ̀ pàm lost síbi kan náà bọ́ọ̀lù ṣe máa ń ṣe báyìí mo ní kò ignore wọn. just one minute. Eh, wo wọ To bá ti yẹ ìwà bá mi nù. ah ah baby ah. how can I help you. I read your music video director. well from your accent mo you're pé Yorùbá so so sọ Yorùbá me. mi. Eh, mo fẹ́ kẹ́ mo fẹ́ kẹ́ kẹ́ sign. Hmm? mo fẹ́ sign responsible hmm? and responsible with the money excuse me. gbogbo ẹsẹ̀lẹ̀ ló mú mi everywhere Europa Moloko Cape Town orúkọ mi ló máa ń pariwo lẹ́nu rẹ̀ mo mú orí kọ̀ọ̀kan tẹ́ bá try mi ẹ̀ náà máa mú nǹkan tí mo sọ. kí ló excuse me you know what I'm very busy now. I'm just a music video director. I'm I'm not a record label person. I don't have a record label. Why the sponsor may help. Well, I don't even know what to say to you. Kaylee. Kaylee. Okay. Kaylee, can I have my card, please? Get on ń dé tó talk, Yuri. Anyway, pè mí lọ́la. Tó bá I will see what I can do for you. Girlfriend. Girlfriend, stop vexing. I'm sorry. Yeah, ó oh, serious. So ṣe mọ̀ pé ìwé ìṣẹ̀dé ìlú yìí ni òun mọ bó ṣe máa ń ṣe. Wàá mú wọn dáadáa tó yẹ kó You should go pé mo bounce or bá but those kind of guys you ignore them. well i understand you but the thing is that i don't want to be rude so mo need láti wà polite to everybody to bá bá mi even if i don't really like them or listen to them i need to be polite. this is polite This is sí problem pẹ̀lú polite but what sọ fún ẹ pé o ní very careful because ìwọ ẹ̀ṣẹ̀ dé ìlú àwọn aláwọ̀ ọ̀ṣẹ̀ ṣe bí wà you just need Hey, girlfriend. Love in strange places. We can't tell our hearts what to love. But Bolo, ṣé wọn wọ the first man tí mo máa kọ́kọ́ wà pẹ̀lú nílùú Ìṣá? Really? You know, I appreciate that from one me. I had to leave UK for Saudi because artists continue on marriage. It's not unfair. He disappointed me by cheating on me with my PA. Two people tí mo trust the most. That's why I had to leave UK wá sí bí And I don't like bad publicity or embarrassment. So, John, my disappointment. You know, Mama, I'm really for you. what you drink. I need more energy. Do you understand? And where's the model? Can you join him now on set? Hey, please, we don't have time. Can we? Now you stay here. You, you're going to stay here. Polo J, you stand here. You stay here. Good, sharp. Nice. So you know what you're going to do? You dance like... Um, seductive dance, like you're in a bedroom, but with, you know, energy, action. Do you understand? Slate, camera, light, DJ, action. Good. Is it better now? come here? Where did you go? Please, please, you're on set. I don't need you moving around. Yes, you're good. Sharp, sharp, Okay, Wena. Camera. Slates. Slates. Music, action. Yo. Just be one minute. Now, what do say? Now, what do say? She's gonna follow. crying. Come and tap on tap. Chukwudi go available. And you won me. I told you. But I loved him. Come on. Love in the air. Are you serious? So good have Shabbat. Uh, my Shabbat mommy sorrow song. I'm going home next week. Are you serious? <laughs> like, she won't go with you, she ain't kid on here. So now you're going back to Nigeria? Well, I need a break. But when we with that guy doesn't watch you. But you don't have to go to Nigeria. I've made up my mind. <sighs> Well, it's your life. I'll leave it. E i'm going to listen to you because of your friends. tí only respectful. do you understand so tó bá so anything you say it right here. Hey, hey, kúlẹ̀ tó bẹ̀gẹ́ yìí. máa fi kúlẹ̀ màmí jọjọjọjọ má kúlẹ̀ fún bolo it's too late now mo lọ nàìjà lọ́la. ọdún ah, bá ti lọ sí nàìjà kárí àmì ti tán nìyẹn. oh really so mo pe your career is dead without me yet ìwọ̀n kọ̀bọ̀ fún model magi yẹn tẹ́mi hmm. sponsor láti shoot video ẹ̀. o oh, má bínú kò ń ṣẹjọ bó ṣe wá bá mi bẹ́ẹ̀ mo wà ọ́n ni mo dẹ̀ mú síbẹ̀. Ah! Oh, wọ́n wọ́n wà ọ́n ni nǹkan tá a ṣe lálẹ́ ká tó shoot video ẹ̀ ta tún ṣe láàárọ̀ kó tó lọ location. àwọn ọ̀rẹ́ mi ló gbé mi lọ mú jẹ nífẹ̀ẹ́ àbárí ìyẹn ló jẹ́ kí n Really? Oh you are on it. So me, I'm not enough for you. No. All this is not enough for you. Thank you for the national embarrassment. You can see I'm still in front of for friend. I don't want to listen to you. Do you understand? So I can party me left when this is my stand up party for God's sake. Get the fuck off me, please. Let's leave, girls. Let me beg up now. Why is it constant like this? oníṣẹ̀lẹ̀ pààyàn ẹ̀kọ́ mo respect nǹkan ni. má ṣe bí báyìí. rí star tí mo fẹ́ this time around mo fẹ́ kó bẹ́ẹ̀ gan. ẹ trust me now. Hey, shamaran shalom. Shall lọ́wọ́ mi ṣáyé torí pati tá à rivals were one day. bẹ mo dẹ̀ fẹ́ kọ́ fọ ọ̀rọ̀ wa sẹ́yìn rárá. èmi mọ̀ pé kẹ́yìn ẹ̀ kí n lọ àwọn so I have to make it up to you girls. kò jọ so um, babe ṣé kọ́ all the same stuff. fún wa ẹ má wọrin pàtẹ ṣe ti gbọ́ bọ́tẹ́ máa all the same star fáwọn mẹ́tẹ̀ẹ̀ta. bọ̀ọ̀rẹ́ yóò you wọ́n mi tí wọn. ẹ ní measurement for this ta ta fẹ́ rán bọ̀ ẹ ti bá ránṣọ tẹ́lẹ̀ náà ẹ lo measurement tẹ́lẹ̀ yẹn. ẹ̀mọ́ wọn ti yàtọ̀ wọn ti kùtàn ju measurement mo ní lọ́wọ́ lọ. ṣé mo kàn ti máa ṣe ẹ fi one inch or two inches kún tó bá dẹ̀hùn tó bá get the real size well á mọ̀ pé problem o ẹ̀yin náà rí bí mo ṣe ń béèrè lọ́wọ́ ẹ̀sìn tí ò dá mi lóhùn right so wọn ti ẹ jọ ẹ má disappoint mi lórí àwọn styles yẹn. ẹ má wọlé same style. yeah same yeah ẹ ṣe gan. babe. hey. Babe, what's up? Tell me, what is your problem? Huh? Tell me what your problem is. Kí ló ń ṣe now? Ṣé kò yẹ kó ti get over nǹkan tó ń ṣe ni? Hey, mind your business. I mean, all the way from South Africa. This is Nigeria. O ti dé Naija. Nǹkan tó ṣẹlẹ̀ sí ní South Africa. O dẹ̀ tún gbé wá síbí báyìí. A ti bẹ́ẹ̀ sọ títí títí. O gbọ́. Look here, ṣo fẹ́ gbọ́? Ẹni tó bá torí ọkùnrin kan kú, ẹgbẹgbẹ̀rún ẹ̀ á kọjá. Ẹgbẹgbẹ̀rún ọkùnrin á tún kọjá lórí sàárè ẹ̀ okay what's your problem tọkùnrin me about it, okay fine it's over between you guys ọkùnrin pọ̀ntà man you just need to pick èyí tó bá fẹ́ o ní láti máa cry over spilled milk for what tó bá tẹ tó bá tẹ wà sad or anything ṣé nǹkan tó nǹkan tó yẹ kó máa lò lílé ṣé nǹkan tó yẹ kó máa mú give that to me jọ. hey excuse me. ah ah kí ló now ṣé gbogbo ilé tóun tóun pọ̀ tóun pọ̀ kíkíkíkí you don't need it now God forbid it ọlọ́mọ ike mẹ́rin nǹkan tí màmá fi sunkún lọ́wọ́ ọkùnrin torí kí ni ládùúgbò ọkùnrin tí nǹkan bá ṣe wèrè kí á yà síbòmí kí mú mi rìn. name is Bolaji. Oh, I'm Omolola. Uh, good name. Uh, ah, Moripo on workout, right? I need to stay fit. Good. To burn some calories, right? Of <laughs> course. <laughs> But ṣé o mọ̀ nǹkan tó funny pé mo ti You do this every morning. Really? Well, <laughs> but mo ti máa ń ṣú ẹ dáadáa. Mo And that's good. That's really good. Uh, ah, to bá mind mo kàn fẹ́ mọ̀ ẹ́ I just want to know you more. Why? just to add to my list of friends, you know. That means that um, <laughs> we'll be jogging together because ah. <laughs> you need to stay fit as well. Ah, well, fortunately, I have a mini gym in my house. That means private things, right? <laughs> so, Joe, show my call number, please. Please okay. don't say no. It's fine so far you we exercise together. Zero eight zero. 38555 Ah, Nigerian Channel sọ nípa nílùú yìí. What's up, girlfriend? Amalola. That's Amalola, my friend. Wow, how are you? I'm good, and you? I'm Prince Ademola by name. Oh, Prince Ademola, nice to meet you. You look cute, you look beautiful. Thank you, sir. Uh, baby. Yeah. Come on, along, Prince, I'll drop in. Okay, then let me drop it back. Alright. So um, next time I'll, I'll come over. At least I'm Doshire, um, Badmarawa. Next time, okay? Forever boy, eh? Yes. yes. àwọn ohun tún nìyẹn o. mo ti mọ pé o máa béèrè gbogbo nǹkan ló máa fẹ́ mọ̀ hmm. ṣorí bọ̀bọ̀ tó ń wo yẹn igi owó ló ń wo yẹn. really. yes o o rántí interview tí mo lọ ṣorí bọ̀bọ̀ yẹn ló ń control business bàbá ẹ̀ seriously. so kí ló wá ń ṣe pẹ̀lú ẹ̀. ó lóun fẹ́ fẹ́ mi ni ó dẹ̀ mọ̀ pé ibi tó bá wà mo máa ń tẹ̀ bàtì ni. Hmm. ọ̀rẹ́ that's very interesting but i will advise you nǹkan tó ṣẹlẹ̀ sí ní South Africa kó má ṣẹlẹ̀ sí ẹ o you're not supposed to mix business with pleasure don't you know at least wàá get iṣẹ́ yẹn náà kó tó máa meddle into private stuff pẹ̀lú máa yẹn. really mo taka òṣì dànù òun wọ́n pé bí bó ṣe ń control business bàbá yẹn igi owó ni ó máa náwó fún mi mo dẹ̀ máa náwó yẹn padà àbí wọ́gọ̀ ò ní jẹ́ ń bẹ̀. <laughs> what are my friends for what are friends for mo ṣe ní jẹ́ ń bẹ̀. kóníkálukú ṣọgbẹ́ ẹ̀ mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o mo sì máa gbé Fáṣọlá wọlé mo dẹ̀ sì máa gbàǹbọ̀dé wọnú ilé trust me. a ti yẹ ẹ lẹ́nu jù. <laughs> my dear mm-hmm. èmi kàn sọ tèmi ni o because i'm just trying to protect you. thank you for your advice. Fọlá ọlọ́run ní jẹ́ kí ọmọdé ìpa mi wo mo gbàgbé láti sọ fún ẹ sórí oníwó kan tí mò ń expect mo rò bó máa wà àkáǹtì ní àná ni kò dẹ̀ tí drop but definitely lọ́sẹ̀ yìí máa mẹ́sọ̀ ipò lọ ṣùgbọ́n. dadi ẹ dá mọ ilé òkú padà sí school náà kíkú ṣe pé owó yóò sí lọ́wọ́ yín kò dẹ̀ sí nǹkan tẹ́ fowó ṣe kó tó kọjá ọmọ tàbí. Ah, ah, báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí ìwọ tó yẹ kó máa tu ọmọ lọ́kàn ìwọ náà ló tún wá fẹ́ máa blame mi ṣé mo ń dówó mi ò ń sanwó skul ẹ̀ tẹ́lẹ̀ àbí mo jẹ́ yín lówó kan ti tẹ́lẹ̀. dájì mo mọ̀ pé ẹ̀yin náà lẹ bẹ̀rẹ̀ ẹ̀mí tó bẹ̀rẹ̀ náà ló kó máa parí ẹ̀ bó ṣe ẹ̀yin náà mọ̀ pé fanaye ló mọ̀ yín wá ẹ dá mọ̀ inú òkú ti ti padà sí skul. èmi ni mo bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ èmi náà dẹ̀ ni mo sì ń dé fanaye tó ń sọ pé ó wà definitely èmi náà ni màá làjà màá fún yín lówó màá fún yín màá fún lówó skul ẹ má wọrí. àbí ọlọ́run á fún yín lẹ́mìí láti parí ẹ̀ bó ṣe fi sọ́kàn. So torí a ní láti fi tiwa dá tọmọ ìdúró. because tẹ́lá ti jáde ló máa ń disturb me all the time kò jẹ́ kí n sinmi o. ok wíìkì máa sọ a lọ sí school wíìkì ṣe ti gbọ́ ok. alright ẹ má pẹ́ dé ṣá o ẹ kí ni kí prepare sílẹ̀ fún mi. anything anything. alright tẹ̀lé náà. ní kẹ́ ìwọ ló gbà lọ látàánà tí ò tí ì dé. irú ọ̀rọ̀ wo ló ń béèrè lọ́wọ́ mi tó bá jẹ́ èmi ni wàá sọ pé mi ò mọ̀jú kí n máa jáde lọ sí everywhere anyway àtàná tó ti lọ kò pè mí mi ìdẹ́wọ́n bí tó wà. ga o bóyá lọ ṣe interview interview things. <laughs> oh serious bad girl <laughs> interview girls <laughs> hello. Oh, mo wà Just coming. Okay. Ta ni? Bọ́lájí. Oh. Hello, Shiva. Hi. Good. How are you? Shall I do Fine. Sure, okay. okay. Don't bear Oh, thank celebrating. Oh, well. Ibi tí ìfẹ́ bá ti wà, celebration has to be everything. Hmm. and um, celebration ti wà, wọ́n continue So you ìfẹ́ wà ń bíbá. Oh, honestly ṣe rí ọ̀rọ̀ fẹ́ tí mo ń sọ you ṣe pàtàkì torí you tó ìfẹ́ bá wà ìlọsíwájú máa wà ibi tí ìfẹ́ bá wà ayọ̀ máa wà ìfẹ́ dẹ̀ wà What else? What are we talking about? Ṣé kò sí obìnrin fẹ́ nínú ẹ̀ báyìí? Màá gbọ́ ṣogbọ́rọ̀ bí o <laughs> ti fògùn fẹ́ sínú dírìnkì fún o ti love me already tí bá bí sí yóò go gàgà. <laughs> Baby, ọmọ nǹkan tó ṣẹlẹ̀. We have to drink this together then. Oh, o tún fi nọ́mbà mi pè mí right? Jọ́tọ́rọ́ ọlọ́run kí ni problem ẹ? Eh? ni nǹkan tó fẹ́ gangan mo ní kó má pè mí mọ́ à ó ṣáà ti ṣe èyí ṣe ọlọ́run ọba dẹ̀ rí ẹ kó sí wàhálà náà ẹ ìwọ ṣe tiẹ̀ ni o ti ká ẹ ní ọlọ́run ọba ti tẹ́ rọ̀d náà mo ti débi tó ti máa rẹ̀ mí lẹ́kún. fẹ̀kàn tẹ́lẹ̀ mo mọ̀ pé gbogbo nǹkan pátá lọ ni mo fi bẹ́tà ẹ̀. láyé má tún jẹ́ kó má tún jẹ́ kó má jẹ́ gbọ́ tó sọ̀rọ̀ ẹ̀. I don't like it. And don't call my phone again. So sorry. I'm sorry for that break. I'm sorry. Baby, who was that? Oh, Benita, you idiot, Connie. I mean, I never told you that story. Okay, before I met you, I was going out with her, and um, to she, she me bashu bashu. I mean, jumping from one man to the other. I mean, oh, oh break up me in a nutshell mo dẹ̀ sọ fún pé wọ́n ó ti ká ẹ ní ọlọ́run bá dẹ̀ ti tẹ́rọ̀ eh, ìwọ lọ́lọ́run bá fi rẹ̀ mí lẹ́kún oh. and i'm happy i'm here now. that was ash now. i'm sorry about that darling i'm sorry. mi ò ní jẹ́ kí ever kó ba celebration wa jẹ́ wa jẹ́. kò tiẹ̀ lè bá jẹ́ torí mi ti débi tí màá kú sí. <laughs> ah ọ̀rẹ́ ah, má bínú mo gbàgbé láti mú glass tuntun wa oh, so you can just have this then èmi àti swiri mi a máa ṣe. oh that's fine that's fine <laughs> oya jẹ́ kí n bá yín jà. yeah. alright baby. because there's. tí mo rí pẹ̀lú ẹlẹ́nijọ́ mẹ́ta ọmọ yẹn pupa báyìí ìgbà tí ń ṣe wádìí ọ ní nìkẹ́ lórúkọ. ọmọ mi ni. wo má jẹ́ n purọ́ fún ẹ tó bá lè gbé ọmọ yẹn fún mi tó bá lè gbé fún mi anything tó bá béèrè máa ṣe fún ẹ. ẹ wo chief ṣe rí bọ́láńlé tí mo gbé fún yín gbà yẹn owó ẹ̀ ó kéré ń gbà yẹn ṣe rí ní kẹ́hìnsìn obìnrin mi gbọ́dọ̀ gbò ó ẹ ṣe pé ọmọ tí ọmọ tíṣọ́ bàbá ń fún yín confam ọmọ ọ̀nà ọmọ tó máa ń mèrè ṣe ni ẹ ṣe èmi náà shoprite ah. ó ní wà ń bẹ̀ ẹ́ ah. so bàbá this time around obìnrin ó gbọ́dọ̀ gbò ẹ fún mi gbogbo omi kó pé síbẹ̀. ṣé èèyàn kan ló ń bàlẹ̀ kí ni jíjẹ yìí. èèyàn kan kẹ wọn ò lè jẹ tán èèyàn kan ò lè jẹ tán o. wo o ti láìkè owó jù o ti fẹ́ràn owó jù o mọ nǹkan tó máa ṣẹlẹ̀ agbèpẹ́lí tọmọ yẹn náà bá gbé pẹ́lí lórí bẹ́ẹ̀dì ni o. jọ mo fẹ́ kó tètè bá mi ṣètò ọmọ yẹn kò tí yẹ ọmọ yẹn wọ́n sọ fún kí ìwọ náà ti gbé o ti wá àwọn ti tiẹ̀ lọ kí ló ń wá ládùúgbò yìí. <laughs> wọ́n á wòyàn kan bí bàbá. láti odindi àdúgbò lọ́hùn-ún ó wá wòyàn kan bí. a ṣàjẹun a ah, jẹun. shoprite bẹ́ẹ̀ ni. sọ ti. Uh, ṣé o ti ṣeré tàbí èmi ti ń ah, lọ. mo ìwà lójú ọpọ o mo ìgbéjà lọ báyìí o. jẹ́ ẹ̀sùn ẹ̀ síwájú báyìí mi ò fẹ́ kó pẹ́ o. Ah, kò sí problem ṣe bẹ́ẹ̀ mi ní shoprite ni ló wà lọ. òun pàbẹ̀wò mi jẹ́ torí ọgbọ́n bá ṣe sọ lọ́run ilé tẹ́lẹ̀ wò tó bá ti ṣe é èmi ni mo ṣe é wò kó wàá fẹjọ́ ìsùn ti gbọ́ kó kúrò lẹ́yìn sí ẹ wo bó ṣe wà yìí kò pọ̀ lọ́wọ́ mi o ojú kan ìgbà ojú kan èrè kó máa bá mi tọ́jú ẹ̀ ọmọdé ni ó kàn gọ̀lọ̀tọ̀ gọlọ́tọ̀ ni o ọmọdé ni o. kò sí problem lágbára ọlọ́run ẹ̀yin náà á pẹ́ fún wa ẹ kò sí ṣe lè dàgbà tó náà ẹ máa pariwo pé ọmọ ló jẹ́ lọ́dọ̀ yìí àdínkù mọ́ yín lójú wa mo promise yín pé all the time I'm ma make it happen. Bọ́lájí. Well, but promise me kó máa make her happy ṣórí ọlọ́run bá lókè á make her not happy o ṣe gan i really appreciate it god bless you you are welcome. mọ́mì my fẹ́ tell me, rúùtù bẹ́ẹ̀ sì ẹ rí má ṣàpẹ́ ló ti i'm really grateful thanks so much. <laughs> you say, oh, need láti thank me much you get it as long as tó bá ti ń ṣe àwọn nǹkan tó ń ṣe fún mi tó ń oh god abáyẹjẹ pẹ̀lú owó yeah owó àwọn máa ń pe owó ránṣẹ́ ni which you know máa spoil ẹ pẹ̀lú owó. thanks my baby You really wa grateful. ah mm, mm, mm, Um, you know what fẹ́ okay i'll miss you. i'll miss you more but um, máa pè Yeah. But, but, but, but, but, something. you fucking too off. Um, you see, let me show you something before I leave. let me be on my way. Okay. I'm happy, Shubo. Okay. Take care of yourself. Take care, yeah. Love you. Mm. All right, bye bye. Bye. Who was that guy? ọjọ́ tí mo lọ fún interview yẹn láti lọ bá praise fún iṣẹ́ ọjọ́ yẹn ni mo pàdé bọ̀bọ́ ẹ̀yẹn tí mo kó deadly gba nọ́mbà ẹ̀. you are playing with fire. ìwọ ló mọ you know his skills. sọ tó lè sọ nìyẹn fine boy you're not tired àánú ẹ̀ ṣe mí wo àánú ẹ̀ ó ṣe mí gidi gan. ẹ ti paint ara yín pẹ̀lú kisses. whatever just go upstairs and shower. kí n máa bèèrè lọ́wọ́ báyìí. ó mọ nǹkan tó máa ṣẹlẹ̀ ó dàbí máa fún ẹ check ẹ ti rí ẹ. ok. Um. ẹ make sure you sign ẹ lẹ́ẹ̀mejì lẹ́yìn o. ah of course. national ID card, right? chief chief. Angela níbo ló ṣe ń o òun wá ọ̀rẹ́ mi nínú estate ni. ọ̀rẹ́ mi kan bí ṣé kò sí níbo ló wá lọ. chief ta leléyìí. kí ló ní. chief mo ti máa ń sọ fún yín ó lóorun làwọn eléyìí náà máa bá wọn rìn. Angela mo ti sọ fún yín tẹ́ bá máa jẹrun ẹ jẹ yín tẹ́ máa jẹ tẹ́ máa ta yín kó ṣe tẹ́ máa jẹ tó máa gbé yín léèbì excuse me um, jọ ta ló lóorùn. ó tún bí mi ìwọ of course. me. Yeah. Angela ni ẹ ló ń sọ irú nǹkan bẹ́ẹ̀. excuse me má bínú jọ. ẹ mọ kan màá pè é later. ok màá no problem. ẹ kó sí lọ. mo ti máa ń sọ fún mi. má bá yín ṣo mọ ọmọ tó kún síwájú tó ga sẹ́yìn mi ò láì kí ọ̀rọ̀ ẹ ti pọ̀ jù náà. Ah, ah, báwo ló ṣe máa máa sọrú nǹkan bẹ́ẹ̀ ń ṣojú ẹ̀ kò dáa o. ẹ wẹ má bínú chief olóòrùn ni wọn mú màwọn ilé dáadáa ẹ má bínú. ok ok ó mọ nǹkan tó máa ṣe ẹ màá rí ẹ. Ah, ẹ ẹ dúró ṣé mi lẹ́yìn kankan bẹ́ẹ̀ ṣá. mi ò ní owó lọ́wọ́ bí ó ti wá rí mi lọ́fíìsì wá rí mi lọ́fíìsì. chief ẹ fẹ́ mi nìkan. wá rí mi lọ́fíìsì á ṣe là. Okay. bye. wow mo sọ fún ẹ náà mo sọ fún ẹ mo ní shoprite ló ń kí. And you again, Angela. You. For real? Okay then. Bó eh! ló lọ? O fọ́ ni. O wá parí continuity fún mi jọ. Bọ́ síbí. Wá ti play guitar ìtàn. You come and play guitar my body. <laughs> Lọ́lá, you're gonna kill me one day, honestly. Ó máa baby. I look very tún fẹ́ pa Really? Oh my God. <laughs> Let me ask you a question. Kí ni mo lè ṣe fún ẹ tí o ò fi dáríjì mi? Baby, ṣé òwò mi ni? There's nothing you can ever do. You're just complete. Don't you see yourself in the mirror? Oh my God. It's that only she only hurts me. I love you so much. Yeah, I love you too. But sometimes about it, so about to describe me, can feel like the best man in the whole world. I don't know. Ah. Baby, you're the best man for me. Thank you, my love. Thank you so much. And I uh, have a surprise for you. Really? Yes. Yes. Um, you just got me a new car. Mm. Oh, Junior it's more than that. Okay, I'm gonna show you. I'm not gonna tell you to close your eyes. I'm just gonna say, please marry me. mi ò mọ̀ bóyá kí n kúkú la brain ẹ̀ kí n ṣàlàyé fún ẹ wípé ọkùnrin ò wọ́ ọ̀tẹ̀ ní tó máa lórí they know what it as in they ah, ó tí ló dà pé kí n yọ àti àti ti mi àti mi tó ti dàbí ti stone kí n yọ fún wọn kí wọn á mú títí ah no mi tẹ̀lé need heart ẹ̀ o ti sọ́tò ju o ti ṣọmọ you don't need it let me tell you something eh? tí ọkùnrin bá kọ̀yàn ọkùnrin èèyàn máa tún fẹ́ tọkùnrin kan bá ní kó go to hell wọ́n kan sọ fún kó go to hell fire. o ní dẹ̀ na life continue it's okay dẹ̀ má sunkún na you know I no like seeing your tear. ọkọ wọn lóde o ṣùgbọ́n mo sì rí ọkọ o ọkọ wọn lóde o ṣùgbọ́n kìíní ti rọkọ o má lọ nà gẹ̀rẹ̀ má lọ pẹ́ torí ọkọ wọn lóde má lọ́nà gẹ̀rẹ̀ má lọ pẹ́ ọkàn wọlódé o má lọ́nà gẹ̀rẹ̀ má lọ pẹ́ torí ọkàn wọlódé o. I'm engaged with the biggest gold and diamond ring. Say lie, let me see, let me see, let me Wow, this is beautiful. Wow, congrats, girl. Yeah. This sure calls for celebration. Mm. Who is the lucky ọkọ? Uh, my one and only sweetheart now, my sweet Bolaji. Uh. <laughs> ọ̀rẹ́ kí ló ṣe ṣadé. ó ní o láìkí irú nǹkan báyìí irú nǹkan tó ṣẹlẹ̀ ní ìsìn tó ṣẹlẹ̀ sí wọ̀ ọ̀rẹ́ mi ó yẹ ká máa celebrate ẹ̀ ni but with um, ọ̀rẹ́ wa yìí i don't know ẹ eh, ó ṣiṣẹ́ pé èmi wà happy tó yẹ ká máa celebrate òun òun òun lòun wà lọ wà sad. Ah, prince ló text me send message sí bí mo ṣe mọ́. Ah, ah prince kí ló ṣe fún prince. ọjọ́ tí mo jáde yẹn pẹ̀lú ẹ mo kó délé gba nọ́mbà kúnlé but báwo ló ṣe máa bá prince jáde tó wá kó deadly gba nọ́mbà ẹlòmíì ó wrong náà náà. Ah, ah. ọ̀rẹ́ a ní láti blame ẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ kò sẹ́ni tó lè ṣe yẹn tí babaláyé kan bá gbé e jáde tó bá lọ rí fine boy tó fi pé o trip fún o lè wá bó ṣe máa wà kán nìyí ná tí babaláyé bá gbé e jáde mọ̀ pé babaláyé yẹn kan gba owó lọ́wọ́ ẹ̀ ni fine boy yẹn gangan ni don deal tẹ́ pé o mọ̀ wípé ẹ̀ o máa fún ẹ tán so kò sẹ́ni tí o lè boomerang mọ̀ lórí so má blame ẹ̀ rárá tọ̀ solution ni ká wá èmi ti ń sọ fún wípé bó ṣe wà yìí tí prince bá lóun ò fẹ́ òun mọ́ a rí a lot of princes wọ́n pọ̀ ń ta tẹ́ pé. Ah, solution ti simple so far tí prince sọ pé òun ṣe mọ́ ẹ á dẹ̀ bẹ̀rẹ̀ sí tẹ̀lé fine boy á fẹ́ fine boy náà. ìwọ ló ń sọ̀rọ̀ báyìí ṣé fine boy get money ni fine boy for face ni àbí kí fine boy kan tún gbà lọ́wọ́ rọ̀ gan kò lè fẹ́ fine boy o akọ̀jọ enjoy ara wọn ni bọ́ọ̀lù àìfẹ́ ṣe báyìí sí torí ẹ̀ ń dọ́ọ̀ mi báyìí fine boy ṣó lówó lọ́wọ́ ni ó mọ̀ pé prince gangan ló sanwó ògbówó iṣu gangan. Ah, kí ni wọ́n ṣe bíi mọ́mí fọlá ìwọ ni mo parí oorun lé látàárọ̀ tí wọ́n sọ pé òmọ̀bí tó wà ìwọ ló ń ṣe ìdí mọ́tò. bàbá fọlá ṣó fẹ́ gbọ́ sórí club tó ń lọ yẹn àjọ ń lọ lónìí ni bẹ́ẹ̀ ni for your information gbogbo nǹkan tó rògbò yóò bò yẹn wo ó ní òun ló wà lọ́wọ́ mi yìí gbogbo àwọn ọmọ òṣì ẹlẹ́sẹ̀ tó ṣòṣò àwọn ọmọ orí ẹ̀kọ́ ẹsẹ̀ ẹja tó ń gbé káàkiri àwọn ẹgbẹ́ ọmọ ẹ ṣọ́dọ̀ ọmọ lórí burúkú àbí kí ló ń porúkọ ẹ̀ níkẹ́ tó ní òun gbé kiri yẹn ah, tí mi bá tí mi bá gbà mú bá mi sọ wípé mo run bíi bisikíìtì ọgbà gbèsè inú stọọ ni àwọn ọmọ olórí burúkú àwọn olóṣì àwọn tó yẹ pé tí wọn ti rí ilé ọlá tán wọn máa ranjú wọn mọ̀mọ̀mọ̀ káàkiri èmi ò ní gbárù ẹ̀. ṣé o gbọ́ bíi tí mo sọ pé mo lọ club ṣé ìyàwó lé bíi ti tiẹ̀ náà wá ń wá club ni wò jẹ́ ń sọ fún ẹ tó bá rí mi tí mo lọ sí club èmi àtàwọn ọ̀rẹ́ mi kàn lọ hang láti ṣe business talk lásán ni kò sí nǹkan míì ń bẹ̀ ṣé mo fìyà jẹ́ ni àbí àwọn tó ń sọ yẹn ọ̀rẹ́ mi pẹ̀lú wọn one on one àbí nǹkan kan wà tó béèrè lọ́wọ́ mi nínú ilé tí mi ò ṣe fún ẹ. èmi náà mọ̀ pé club ló ní ò ní èmi need explanation rárá wọ́n mọ̀ pé club ló ń lọ right but ìyàwó ilé èmi náà wọ́n náà mo sẹ́ẹ̀sì wọ́n mọ̀ ò <laughs> sanwó nù náà ó mọ nǹkan tó rí lára mi kó tó fẹ́ mi bóyá ìwọ lo sexy ni o bóyá èmi ni mo handsome ni o ọlọ́run ló máa ṣe referee láàrin èmi pẹ̀lú ẹ̀ wàá wá gbà tí n bá wọ ìgboro lọ wàá wàá wàá wàá mọ scores. nígbà tó lò mí yọ tán ṣé orí tèmi náà fi ṣèwé ṣó kúrò bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni mo kúrò bẹ́ẹ̀. ta ló sọ fún ẹ kó yọ. ẹ àjọ tí mo bí ma don't mommy me my dear. don't mommy ṣé orí bàbá ẹ̀ ti pẹ́ tó ti ń ṣe owó tí ẹ kọ́ máa ná sílé á lọ máa ná fún àwọn olórí burúkú àmọ́ àtẹ́ńgà ṣé mo pariwo ni mò ń jàfẹ́ tọ́ mi níjọ. jẹ́ ń wá sọ nǹkan fún ẹ tí ilé ayé máa fi parẹ́ o ò lè yọ lójú tèmi ìwọ ló kàn ń rò bẹ́ẹ̀ wá jẹ́ kí wá sọ nǹkan fún ẹ bá mọ́mí ẹ sọ̀rọ̀ bá mọ́mí ẹ sọ èyí tó ń jẹ́ òdodo ọ̀rọ̀ bìkan tó bá lé mi síta kí n tó padà wọnú ilé ìyá tọ́jú. ó tó bẹ́ẹ̀ ìwọ ń lọ fọ́dún kan kí ló fẹ́ fi kún un kí ló fẹ́ fi kún un kí ló jẹ́ kí n sọ fún ẹ kí wọ́n gbọ́ ìlọ́gbọ́ gbọ́ wọn bọ̀ wọ́n bá mi bí bàbá sọ fẹ́ pé ilé ìrìn àpò síbẹ̀ tó jẹ́ kó dẹ́ yìí. èmi pẹ̀lú kiri òdojú sí. àgbà ilé àwọn gbàgbà rẹ̀. àmọ́ ìpọ́n wa mi ń gòrò mo wá bá wọ̀ ni. truly ever gbàgbé as in what I've done to you that make you so happy and you want me to do it again. Ah, remember Mato that chocolate all over my body. To a lick and rub with <laughs> You're not. <laughs> okay, I'll do that again. No, but this time I want it with ice cream. <laughs> Good, good, good. You're so romantic. Oh, baby, you're sweet. <laughs> Thank you very so much. Sweet. Honestly, I can't wait. Kim first, Leni Shuloka. came up with, yes, this is my property. And then you have me 24 7. But now, go back, kiss now. Thank you very much. Mm. Mm. Mm you, baby. Mm. Oh. We can use that because I'm gonna get that. <laughs> Hurry up, baby. Yeah. bẹ́ẹ̀ ni màmú ti fọ́ tán. ok then gbà kó lọ bá mi ra credit ra glo five hundred mtn four hundred fún mi. ok ẹ má pẹ́ o. ọ̀rẹ́ kí ló ṣẹlẹ̀ ah, pẹ̀lẹ́ ṣé bíbi tó lọ sọ pé ìmọ̀ọ́tì ló máa lò ní ìjẹta ló ṣì kúrò ní ọdẹ tí padà wá kí ló ṣẹlẹ̀ ojú àwọn obìnrin máa ń rí tó o ṣé lórí wípé àwọn àbí tá máa fi àdàgbà ètò wa yìí rọ̀tì nítorí pé a fẹ́ kí ẹnìkan fẹ́ wá sílé a fẹ́ jókòó nílé ọkọ à ń wá adé orí òun ni ojú yàn fẹ́ rí gbogbo rẹ̀ dẹ̀rẹ̀dẹ̀ tó jù rí ọ̀rẹ́ mi ò tí ì believe pé chief lè ṣe nǹkan tó ṣe fún mi lémi tí mo ti sọ wípé mo sọ fún yín náà orí tí wọn náà tún fi one week kún pé mo ní one month ni máa lò mo ní at least ó kéré jù máa lò three weeks because mo ní láti jẹ́ kí chief mọ̀ wípé apart from pé èèyàn ń ṣe check èèyàn ń ṣe ọmọge èèyàn ń ṣe ṣiṣẹ́ yìí nǹkan míì náà tún wà tó tún dá ń pa èèyàn ni mo ṣe ní ma at least ma wà pẹ̀lú wọn ma sún oúnjẹ fún wọn ma dáná fún wọn ma take care wọn ma jẹ́ kọ́rí àwọn qualities mi tí mo tún ní but kí ni mo rí in return lè má jìjì mi ò tiẹ̀ tí mo mi ṣe fẹ́ sọ kò torí kò gba ẹnu mi chief chief wa ń pè mí wọ́n sọ fún mi wípé ẹ àwọn ròyìn mi fún ọ̀rẹ́ àwọn àwọn àwọn àwọn ti fi mí yan ọ̀gàn fún ọ̀rẹ́ àwọn àwọn sọ fún ọ̀rẹ́ àwọn pé èmi good in bed pé kò síbi tí mo lè sáré sí mo lè sáré sọ̀tún mo lè sáré sósì mo lè sáré sáárín mo lè sọ̀kalẹ̀ mo lè fò sókè sọ ọ̀rẹ́ àwọn tẹ̀ sọ pé ẹ òun náà fẹ́ experience mi therefore kí èmi kí èmi bá àwọn àti ọ̀rẹ́ wọn ní àjọṣepọ̀ papọ̀ lẹ́ẹ̀kan náà. what threesome that's right. Ah. mo ń kóró palà ni mò ń mo ní ah, chief tẹ bá tẹ fine ẹyin àtọ̀rẹ́ yẹn lè má jọ sọ̀rọ̀ tẹ bá tẹ jọ ròyìn fúnra yín pòkè o ọmọ yẹn o whatever àárín ẹyin àtọ̀rẹ́ but it's not my business ṣé rí lè tẹ ẹ ṣe àbíkínná nínú o in fact ọ̀rẹ́ wọn yẹn offer mi ní five hundred thousand mo ní ah, ah. so ẹ fẹ́ tà mí àbẹ̀rù pé nǹkan tí mò ń ṣe yìí mò ń ṣe torí owó ni mo nífẹ̀ẹ́ yín ni nàá ó ní okay kí n má worry àwọn kan máa tún fi another five hundred thousand I ajẹ́ one million just for me to sleep with him and his friend together at the same time. tí mo ṣe wọ́n pé it's all over nìyẹn no i'm so over it like i'm over it kí mi ah. tí mo ṣe kẹ́rù mi nìyẹn pé mi ò tiẹ̀ wá ọkọ mú tí mo ṣe wá yìí ọkọ alálùbáríkà tó máa gbà mí pẹ̀lú gbogbo àlébù ara mi tó bá wá at the right time á fẹ́ mi mi ò ní prove ara mi fọkùnrin kankan mọ pé ẹ báyìí ni mo ṣe rí báyìí ni mo ṣe good o báyìí ni mo ṣe dá sí o kọkùnrin ṣàlè rí pé òkè ọmọ tó dáa ni máa fẹ́ no tí mo bá ṣe rí ni mo ṣe máa wà tó bá kọkùnrin bá fẹ́ mi kó fẹ́ mi tó bá dẹ̀ fẹ́ mi eh, it's not the end of the ṣé gbogbo gbogbo obìnrin náà ló máa máa rin ilé ayé ni ah no i'm so worried i'm so like like that ah so nǹkan tó jẹ́ tẹ́ fi rí mi lé nìyẹn náà. three sum mi ò rí rí o mo kàn máa ń gbọ́ ni ẹ̀ eh, wo ọ̀rẹ́ ó bẹ́ta o ah ó bẹ́tà kó gbàgbé chief pátápátá tẹ̀sí kó tẹ̀ tó sọ́gun ọ̀rẹ́ ní tẹ̀sí chief is is is is in the past now I don't I can never have anything to do with him again never ever again Who rubbish. Ah, chief yẹn ojú mi fẹ́ fi máa wù mí definitely kò ní mi fẹ́ nìyẹn náà tó lè máa offer mi pé kí mi lọ bá. Ah! Ṣadé ó dẹ̀ jẹ́ torí Ọlọ́run bá mi bẹ̀ lọ́la mi ì mọ nǹkan tí mo ṣe fún un mo ti ń bẹ̀ẹ́ sí yín ó ti tó bí mẹ́ta kan. I mean tí bá ti ẹ̀ ṣẹ́ ó yẹ kó sọ nǹkan tí mo ṣe fún òun náà má dé apologize honestly láti ìgbà tó ti ń ṣe bẹ́ẹ̀ I couldn't sleep I couldn't eat I mean I love her so much. Um, anyways um, tó bá ti wá sálẹ̀ máa bá sọ̀rọ̀. mímọ tó ti ń ṣe báyìí tó ti ń ṣe báyìí I couldn't sleep àti jẹun wọn di wàhálà honestly. Hey, what are you doing here? Akim you tí mo fẹ́ kó bá mi jù dànù lélẹ̀ do you understand. Lola, i'm your love. excuse me love me no love. mo kí ló kí ló ṣẹlẹ̀ gan mo fẹ́ mọ nǹkan tó ṣẹlẹ̀ àmì sùúrù tí bá tiẹ̀ ṣẹ́ wá sọ nǹkan tí mo ṣe fún mi náà kò ṣe pé kó wá gbé rí fúra kó máa kó máa threaten mi kò make sense now. èmi ni rí fúra àbàbí ó gọ pẹ̀lú nǹkan tó sọ yẹn. by the time ti máa tún. excuse me i don't have the time i'm talking to my love. love me no love respect ara ẹ. kí ló mo kí Okay, mo ṣe mo fẹ́ mọ mo ṣe fún ẹ i to know. oh so ọ̀pọ̀ kan ti gbọ́ gist ẹ̀ nígbà bó ṣe fà àwọn obìnrin kiri nìyẹn from UK to US to India to whatever ẹ wọ́n fẹ́ try pẹ̀lú mi getting me emotionally involved with you. Lola listen listen ṣé gbogbo kíni yẹn ó ní explanation let me just explain. there's no explanation because the last time tí mo wá here. your SMS came in ìyàwó ẹ tó fún lóyún UK ẹ ó sọ fẹ́ pọ̀ máa pa èmi àti ẹ so you're a married man so what do you have to say. go keep quiet now out. lọ́lá tí bá tiẹ̀ máa lọ jọ bá mi gbé ring tí mo fún ẹ. ìwọ yìí lè bèrè ring lọ́wọ́ mi ring cheap ring wọ́n bèrè ring lọ́wọ́ mi ìwọ ẹ̀fọ́ ẹ̀yìn fò mo ti fi ring yẹn mo ti fi lọ ra toiletries ṣó ti gbọ́n mo ti fi ra tissues mo fi nu ìgbẹ́ ìdí mi ṣó ti gbọ́n. that ring is expensive my own ring. wọ́n ẹ̀. I paid you to do this. Keep this shit out of here. Ṣé ti gbọ́ pẹ̀lú tara ẹ̀? we are out. How is that from? Just dey just. How? Dey out! Dey dey no go down. I go back. I don wait my boss. How? You Lola ma pastor pastor. Lọ́la, láti bí ọjọ́ mẹ́ta kan ni mo ti ń pè Ṣadé, bó Ṣadé ò gbé kọ́ọ̀lẹ̀. Ṣòro, ìwọ nìkan ni mo mọ̀ tó lè bá mi bá Ṣadé sọ̀rọ̀ mo dẹ̀ mọ̀ wípé tó bá bá sọ ó máa gbọ́ sí ẹ lẹ́nu sórí nǹkan tó ṣẹlẹ̀ yẹn ṣé èṣù ni à ń kó dẹ̀ ní ṣẹlẹ̀ mọ́ in fact odin gan ni bèbí yẹn lò fún mi i wasn't myself. Ah, kí lẹ ń sọ ẹni ṣe èṣù ni ẹni ọkùnrin ẹ ṣe nǹkan tó rọ ọ̀gẹ́ máa sọ pé ṣe èṣù ni ẹ máa bí wọn mọ èṣù kí ló dé gan-an ṣé kò tẹ́ ẹ̀ so right orí bed tẹ̀yìn àti ọ̀rẹ́ mi ṣadé tẹ̀tí jọ ń ṣeré ìfẹ́ òun náà ń gbé wọn nonsense girl kan tẹ̀ ló ń ṣeré gẹ́lẹ́ lórí ẹ̀. ṣùgbọ́n lọ́la ò ní láti sọ gbogbo eléyìí tó ń sọ yìí mẹ́rin you are the only person tí mo rè láìlè tó lè bá mi bá sọ̀rọ̀ iṣẹ́ èṣù ni and I promise you to never happen again. jọjọ yọ lọ ṣé èṣù ni àkùdẹ ní ṣẹlẹ̀ wọn láyé láyé. èṣù rẹ̀ lè wọ́n èṣù náà lè má parọ́ mọ́ èṣù máa jókòó jẹ́jẹ́ máa lọ tọ́jú èṣù ẹ̀ máa sọ pé èṣù ni wo what ojú kò síbi ìdá ọba sọ̀rọ̀ for what please wo kí tó lọ sínú ní kí tó jáde tó bá sì wà níbí báyìí wo gbàdúgbàdú agbowó àgbàdo lọ́wọ́ ẹ̀ so kò get out ọ̀dẹ̀. ìgbésẹ̀ ọ̀sọ̀ ọ̀dẹ̀. ó yá máa lọ máa lọ mú fọlọ́run bẹ́ẹ̀ ẹ jọ nítorí ọlọ ẹ má kó bá yín bíbá yìí o tó bá bá yín bíbá ó léwu ọ ó léwu ọ. máa lọ máa bẹ̀ẹ̀ bẹ̀ẹ̀ jọ sáà máa lọ máa lọ máa lọ máa lọ máa lọ ọjọ́ ẹ̀dá ah. ọjọ́ ẹ̀dá ti kú pa ọjọ́ ẹ̀dá. Ṣàdé take it easy now. bèbè ah ah lo kóńgò lo kọ́ bẹ́ẹ̀ kí ló dé tó dẹ̀ mọ̀ pa àwọn ọkọ ẹ ṣé bá ṣe ọkọ lélẹ̀ ọkọ ṣọkọ nìyẹn ọkọ wẹrẹ wo wo tó bá ṣe pé mo gbádùn ìgbà ti gun pa ìgbà ti fọ orígbò lórí ọgbọgbọ tó dúró ìgbà ti gun ẹ pa. ṣáde ní sùúrù wọn ṣàlàyé pẹ̀lú ọkùnrin ah there is no perfect man lọ rí bọ́ì tòkunbọ̀ yẹn boyfriend mi tí mo meet online. o fẹ́ lọ rí tòkunbọ̀ ló múra báyìí no no no no no ó mọ̀ pé ìrínisí ni sọ ni lọ́jọ́ ni first impression last longer and so very for the first time tó wá múra báyìí bí àwọn àwọn ọmọ àṣà no no go back kó wọṣọ bí ọmọ Yorùbá gidi. mọ́mí Tokunbo is an exposed guy America ló ti gbé all his life and he likes me sexy gbogbo pictures mi tó rí you know i'm looking sexy and all that so to marry for the first time we need ní to represent and want. You got rìn in my pictures. kò mátà tó bá ṣe fẹ́ impress Tòkunbọ̀ you have to impress me first i'm your mother. kó mọ̀ pé ó yẹ kó wọṣọ gidi kó mọ̀ pé ilé irú ló ti jáde ni bó o ṣe múra ipò dá rárá àtọ ọkọ mi jọ padà mommy this is the 21st century eh? he likes me like this gbogbo nǹkan tó shop for me, gan sexy sexy things lọ́nà ò rà for me. so don't worry i'm an adult eh? i can take care of myself. but e, èmi ò wá happy pẹ̀lú ẹ o ò rí bó ṣe wọṣọ báwọn ọmọ àṣà mi like her. so mommy everything you need is in the fridge in the cupboard in the closet everything tẹ́ bá fẹ́ ṣàtìgbọ́. bye love you mommy love you too. Are you? I don't even know why. I'm confused and um. Wọ́n now, gba tí mo rí ẹ mo fíìpù tí máa rí ẹ mo picture, or we are lọ bóyá máa ń ah. photoshop àwọn pictures there. but when you pé ìwọ gan ò bá àdùn ara. I'm flattered honey. <laughs> You're looking more beautiful than the pictures. Thank you. Um, Thank um, you. Ṣé I'll be taking you to this eatery very close to this place. Then uh, láti Amalole Street. Okay. I baby. need you to meet some people in my life. Okay, baby. <laughs> Come on, come on. Come on. Come on. <laughs> wow. <laughs> I love your gold, honey. Like seriously, I love gold. I love. Them. àríwó tí mo kó sórí tébùn bẹ́ẹ̀ á tó bẹ́ẹ̀ á bí five thousand or so wàá kó máa lọ ra assorted fruits wa torí àyíká àwọn fruits wà ní kitchen yẹn bí yóò bá kú tán ẹ̀ ní sọ̀rọ̀. <laughs> my mommy she dey come mommy mommy big girls. um, so <laughs> they come on, come on, um, come on, make my mom like seriously. Oh, like, oh, no, no, no, mo fẹ́ fi ránṣẹ́ ni màá pè tí màá tán bá ti ṣe tán àwọn fọ yìí mo fẹ́ fi rán yín fò. ma'am. Um, mom. Good evening. Uh, it's my pleasure. I want to introduce to you my my sweetheart, my honey pie, the love of my life. Uh, mommy, this is Omolola. <laughs> Hello, madam. Mo rò pé orí ẹ ni èyí òmúwèrè wọnú ilé mi ó rí òhò wọnú ilé mi ó tún ní sọ pé height your mom are you mad ṣé orí sórí nǹkan máa ṣe nǹkan máa ṣe tòkùnbọ̀ báyìí tí tòkùnbọ̀ ṣé nǹkan ṣe ẹ ni. kúlẹ̀ ẹ̀sẹ̀ méjèèjì jàre ta ló ń jù kúlẹ̀ ẹ̀sẹ̀ méjèèjì ṣé gbígbà lọ́bọ̀ tó tún dẹrù wèrè wa. Mom, this is Western life. Come on, you don't expect that to be going on and around saying all those things. No, no, no, no, mommy, me, me, like you. Um, hold give me a proper introduction. Let me come again. Um, is the love of my life. mo rò pé ṣẹ̀ṣẹ̀ mọ̀ pórí ẹ̀ ti yí ni ṣé orí pórí ẹ̀gbẹ́ ti ọ̀ òun orí kò ti yí. ìjọ oníbulẹ̀ ti rí gun ni o ṣé ilé aṣọ ti pàdé sister this should be the last time you will open your dirty mouth and revert to my love like that. baby wèrè wo in my house ọmọbìnrin wọnú ilé mi ó ní ìrànwọ́ wọnú lẹ́mi ó dẹrù bíi tẹni tó ayú ayú tó kú màá tí ò tí ì ya wèrè. kúrò ẹ̀ka méjèèjì mo rò pé ní ti dàrú. ẹ máa hot. ní ẹ̀ náà ṣe fẹ́ kó kúnlẹ̀ kẹsẹ̀ máa bó ni mọ́mí I won't listen to all these things you're doing o me I don't like it o èmi ò like it? o. baby let's go. I won't I won't stand here and listen to all these things I don't like it o. bọ́lọ̀ bọ́lọ̀ bọ́lọ̀ bọ́lọ̀ àlè ni ẹ. where you taking us to my house dàrú. iná ìgbẹ́kọ̀ ni wọ́n wọlé wa o. mo rò pọ́n mi tòkúbọ̀ ti dàrú. ọmọ mi ṣe. tòkúbọ̀ tòkúbọ̀ mo rò pọ́n mi ọmọ yìí ti dàrú tán yányán. nínú ilé mi mo rò pọ́n mi ẹ ti dàrú. lọ bá jẹ́ kí wọ́n wọ̀ wọ́n lọ́wọ́ tó di èékún ewèrè tó tó tó máa ṣe èmi náà ní ìṣẹ́fẹ́ mi mo fà. tí mo jẹ́ kó pẹ́rẹ́ mẹ́ta idiot. gbọ́dọ̀ mi kẹ́kọ̀ọ́ fún ọdún lẹ́ni tó wá pẹ́rẹ́ mẹ́ta sí ìsìn fúnra mi máa fọwọ́ ara mi ṣiẹ́. Ọmọlá something. Ọmọládùn. Oh, Ọmọlá what? Ọmọládùn. Ọmọládùn. Oh, oh, whatever. Uh-huh. Do you not make yam porridge? Eh. Yam um, porridge. Oh, mo yam porridge, yam porridge. Mi kò yé mi dáadáa bóyá kẹ́ fọ́ sí wẹ́wẹ́ kó lè yé mi. Ẹ̀hẹ́n, uh-huh. ọmọ iṣu, ọmọ àgè sí wẹ́wẹ́, tó máa fi different things, veggies, crayfish. <laughs> Ṣé kò kí ń ṣe àsáró lẹ́sọ̀ọ́? yà àṣàrò. àṣàrò mo mà ṣàrò sí. ó ti fò kó wájú ẹ ọdẹ mà ṣàrò sí mo rò pé orí ẹ dàrú ṣé kíchìn tó wà yẹn ta ló fi ẹ síbẹ̀. àwọn ni wọ́n pè mí pé kí wọ́n bá wọn wọ́n ní kí wọ́n bá wọn ṣe àṣàrò ó tiẹ̀ tún kọ́kọ́ pè lórúkọ kankan tí kò yẹ mi. sori tó bá gbọ́ kó tó dìde ti bá gbẹ wò ó wá lọ́wọ́ lọ́wọ́ la tó fẹ́rẹ́ fún mi kó gbọ́wọ́ ju jáde nínú kíchìn kó gbogbo gbọ́ bẹ́ẹ̀ àtàsíta orí ẹ dàrú ó máa ṣàṣàrò fún orí ẹ bù ṣé ẹ ẹ ẹ ẹ tòkunbọ̀ ló fọwọ́ oúnjẹ sílẹ̀ tí mi fi so oúnjẹ nonsense máa ṣàṣàrò you want to cook àṣàrò àbí. i'm hungry. the the one that has vegetable carrot possibly green green beans àbí a little shrimp If you see you are mad in my house. mami mami i'm hungry. sọ́dún tí bàbá gbẹ́ ní etí ọlọ́mọ ẹ̀kẹ́ tí ẹ fò yọ tí mo bá mú ìgbà tí tí mo bá gbà fún ẹ báyìí ọlọ́run ò ní jẹ́ kí tí ẹ̀yẹ di you see those your two eyes by the time I slap you land a dirty slap on it your two eyes will just fly out bẹ́ẹ̀ ni I am speaking English so that you can hear me well you see this kitchen it is not Tokunbo that gave me money to cook Did you hear that? I am cooking, I am doing everything with my money. I buy food stuff with my money. So I am not going to give an, a, uh, uh, a, stupid allot. Ordinary girl, my food You are in my house, I am just looking at you. Now you want to be eating my food. There is no food for you because it is not Tokunbo's father that provided the food. Did you hear that? Bàbá yàrá ìyá Tokunbo kọ́ ló fi lọ́ọ́ tí mo fi olóúnjẹ sílé. Tokunbo ló sọ pé tíbi bá ti ń pa mí kí roommate kò get mi lóúnjẹ. Jẹ́rẹ́ ló jẹ́ can't you eat tokuba? ni is tokuba, not enough food for you? Go and eat tokuba. I don't have food for you in this house. If you know you are truly hungry, go and drink water. If I see you in my kitchen, If I see me in my kitchen, you'll be in serious trouble. I am speaking English, oh, I am not saying anything. in Yoruba that you not say that. It was one mommy was talking that I didn't hear what you were saying. Timba fẹ́ kitchen ni mama máa pa me. I'm going to kill you. Ṣé bàbá wa ti rẹ́ẹ̀dì ọmọ àlè? I'm hungry. Ilé ọkọ mi ó dẹ̀ wá jí láàárọ̀ òtẹ̀lẹ̀ ní pé kó wá sí mọ́mì. mọ́mì mo ní appointment kankan lẹ́nu so mo kàn pé kí n relax ní dẹ́mọ̀ yẹn ṣe jí ni i will still come to the to your place and greet you. ẹ èmi ti jí mo fẹ́ tètè jáde so kí n kàn ṣàwọn ìṣọ́ díẹ̀ kàn lókànkùn kí n dẹ̀ máa lọ́n tèmi ìgbà tí mò ń bọ̀ lánàá mo rẹ já mo ra ìgbín mo nídìí pé kàn ha àwọn ẹja yẹn ìgbín yẹn mo nídìí pé kàn fọ gbogbo àwọn nǹkan àkàrà wọn yẹn àwọn chicken àtẹran kàn jẹ́ ká fọ inú kí n dín síbẹ̀ kó wà nínú fridge torí tẹ bá máa jẹun so mo á ní ìdí pé kó dìde kó wà lọ́jọ́ ìnà Mọ́ládùn to do that. Mummy Mọ́ládùn wà ń bẹ̀ tó máa ṣe gbogbo iṣẹ́ yìí náà she is a cook ibi tó ní kan tẹ ṣe gbà nìyẹn ẹ jẹ́ kó ṣiṣẹ́ owó ẹ̀ náà. Hmm. ìwọ ló gbọ́ Mọ́ládùn fún mi tí ìyàwó ẹ̀ fún lè dìde inú bẹ́ẹ̀dì kó wà lọ ṣe ṣé nǹkan tó ń sọ sí ni pé mi ò tí tó yá mi ò tó yàwó ẹ̀ nǹkan tí mò ń sọ nìyẹn mo she is still new and ṣe mo máa take time a little bit for her to. Eh, mo fẹ́ kọ kó má bàa ní mọ̀ ó yá dìde tẹ̀lé mi. Mm, um, o ma o ma wa bá yín. o ma wa bá ń kìjì kò lè tẹ̀lé mi nsìn ló dà mo máa fún five minutes tí n bá dúró dé ní kitchen tí mi bá ní five minutes wọ́n ra mi ni màá wá bọ́ ń dú ẹ̀ kó nu bẹ́ẹ̀dì. Mommy o like me. oh no no no see um, nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọmọ nǹkan mo ẹ̀ṣẹ̀ mi tẹ̀ ni so is just uh, you know having this impression but mo mọ̀ pé with time wọ́n máa get used to you and you guys will get used to each other and then you'll be fond of each other I promise okay. she's a she's a nice woman. okay but ẹnà ọmọ ọ̀dọ́ wáyé tó fẹ́ kí wọ́n á tún dáná kitchen. Hmm. bóyá a kàn fẹ́ kó wá wo bí wọ́n ṣe máa ń dáná kitchen ibi tí gas wà ibi tí àwọn all those stuff wà then about the other day Ah, mo sì mí dẹ́nu láti bó wo wọn yẹn o mo dùn all right. okay bí àwọn wà ń bá dùn ṣá. Mm. okay baby i love you. i love you too. done, ma. When it's done, serve the table. Yes, ma. mọ bó ṣe máa rí lẹ́nu rẹ̀ kí ṣùgbọ́n mi ọlọ́run ṣàánú fún mi. Mọ́mí má jẹ poison. Mọ́mí ná. Ah! Jésù mi, olùjọ mímọ́ o, kábíyèsí Elédùmarè, ah! ọlọ́run mímọ́ ṣé wọ́n ti ṣe ṣé èèyàn ló bí wọ ìtorí ọlọ́run. Did you did you put salt? my God, you added salt. ọmọ yìí tí ò pàdánù torí ọlọ́wọ́ ìwọ ní ìyọ̀dẹ ń kọ́ yọ̀jẹ ṣé wọ́n rí pé yọ̀wọ́ àánú tó ń jẹ ni. mo rò kórìí dájú èrò pé ah are you sick or something? ó dẹ̀ ń jẹ yọ̀bá ẹ̀ ṣé wọ́n mọ̀ pé yọ̀ tó ń jẹ yìí ó lè pa ọkọ ọmọkùnrin ẹni bẹ́ẹ̀ ni ó máa pa lára bẹ́ẹ̀ ni wọ́n máa sọ lọ́sítù pé kíní ẹ̀ lò kíní ẹ̀ lò at the end of the day ọmọ tó yẹ kẹ́ tó produce fúnra rí ẹ̀ tí nílẹ̀ rọmọ bí because ìyọ́ ti ba yé ẹ̀jẹ̀ ó dẹ̀ ẹ́ bá sọ fún kí má bàa mọ̀ pé bóyá kò wà òkè ṣé mi ò ní tẹ̀sí ẹ ni and for you you are you you you I don't know what to call you you are useless hopeless you are so foolish you are such a miserable cook ha Ọlọ́run I think your mother should have killed you. Mummy. Mommy. two minutes noodles two minutes Almost five years mercy. ṣe it takes only water in the pot add it to it with the salt ó it's ready in two minutes ó ti tì ó yẹ kó kó káwọ́ lé nígbà ẹ̀kọ́ ní ẹgbàá mi ò mo ṣe sórí burúkú. ìwọ ni màmá sọ ìdẹnu léyè. don't entice you what ma for glass money? ordinary indomie ló kọ́ka kan three test ẹ ló bọ́ ọmọdún má dáná lé ní did you see what he cooked rubbish. Um. Sarah ṣojú rí wọn kì í fi iyọ̀ sí noodles. mo fẹ́ kó e, ó dùn lẹ́nu mọ́ mi ni mo fẹ́ kó ah, dùn. ok ok next time tó bá máa ṣe noodles ó ti yẹ wà kàn sí ni sauce tó wà nínú yẹn as in that sauce just put the sauce that salt. ok baby. aside from the salt you are you okay you are good. okay sorry. Um, kí la máa ṣe kí la máa jẹ mi já lọ sí eatery. no I'm máa padà the kitchen àwọn àlọ́ tún see ṣùgbọ́n kí ẹ sọ next time. kò ṣáàjú bẹ́ẹ̀ torí ọ̀rọ̀ wọn dàbí ìjàpá àti ìrìn. ọkàn parọ́ ìyàwó parọ́ ọ̀rẹ́ mi adájọ́ náà mo ya bẹ̀rẹ̀ sí ní parọ́ fáwọn méjèèjì. ìjọ tí mo wá débẹ̀ wọn ni ìwọ wá ń pè mí lọ́pọ̀ òṣì dáadáa ìyàwó wọn náà sọ pé òṣì dáadáa ìkọ́nú àyín méjèèjì. ọ̀dọ̀ pọ̀ máa bá bá ẹ wá ẹ wá. mọ́lẹ́dà. òun lọ lé kẹ̀. ẹ mọ́mi gbogbo ojú kó máa lo iye tó ṣe mí náà tó ó dàbọ̀. ìbọn kókó bẹ̀ kí la ṣe fún ẹ. no nothing ma nothing ma. come and sit down. ọmọlọ́lá mo ní láti tọrọ dáríjì tó pọ̀ lọ́wọ́ ẹ̀ gan bọ̀ṣọ́ wá rí gbogbo ẹ̀ṣẹ̀ tí mò ń ṣe ìwọ gọ́gọ́ ló fà ìjọ tí tòkùnbọ̀ mú ẹ débí báyìí tó ní kò kí mọ́mì òun i was surprised nígbà tó sọ fún mi pé ọmọ yorùbá ni ẹ nígbà tó ìṣe pé bóyá wọ́n ń pè ẹ́ ní tina tàbí Whitney Houston tó wá ní say hello to my mom tó wá ní mọ́mì hi òògùn ní lágbájá ni ìyálà ìyá hi nílẹ̀ yorùbá obìnrin máa ń kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì báyìí máa ń kí àwọn òbí ọkọ ẹni kò ń ṣòbí ọkọ ẹnìkan o gbogbo ẹni tó bá ti jù yàn lọ ìyẹn ló jẹ́ kí mi rò lọ́kàn mi pé o ó ti lọ gbégbére kan wálé tó fẹ́ máa pè níyàwó fẹ́mi àbí kó má wọrí máa fi léyìn ní lára àmọ́ kinní kan ni bàbá ẹ̀ sọ fún mi tí mo fi jẹ́ kí wọ̀dú ó nulẹ̀ ó ní kí n má fi ayé ni àwọn ọmọ òun lára kó tó kù mo rò pé tí n bá ní pé kó jáde nílé lọ́jọ́ yẹn ó lè torí ẹ̀ kó kó tiẹ̀ lọ kó di pé mi ò ní rọ́mọ mi mọ́ ni mo ṣe fẹ̀yìn méjèèjì sílẹ̀ pé ìyà tó máa rí nínú ilé yìí wọn ò ní kó ẹ tó máa fi kó gbogbo pàǹtí ẹ tó máa fi kó gbalẹ̀ yìí lọ but to my surprise ọmọlọ́lá bí mo ṣe fìyà jẹ tó o ò wojú mi lẹ́ẹ̀kan mo rántí ọjọ́ tí mo dún oúnjẹ gbígbóná lé ẹ lórí mo ti fọ́ etí ẹnu ilé ìyá àti máa tọ́ tí ò bá ti jù bẹ́ẹ̀ lọ ìjọ tọpọ ẹ lọ sàbújá ṣe ní òjò ni mo ní kó bọ́ sí mo mọ̀ mọ̀ fẹ́ kó gba bẹ̀dẹ̀ lẹ́yìn ni i just want you out of this house but unfortunately nítorí pé òkúnlẹ̀ lọ́jọ́ kìíní àná èmi ò mọ̀ pé kúnlẹ̀ kìí ṣe wà ọmọ tá a bá bíire abíire ni wọ́n bí ẹ dáadáa láti gbà yẹn ni mo ti wá ń fall in love with you but mi ò tí ì fẹ́ kó mọ̀ because I need to confirm that you will be a good wife to my son bó ṣe ń wò mí èmi mo yọ̀ lẹ́jọ́ láyé yìí when I met my husband òun ló kọ́ mi ní gbogbo nǹkan problem tó ní jù láyé òun ló ń jẹ́ mo ti rí bad you don't know how to cook but there is no crime Tell me bá about ẹ because right now i'm in the place of your mother so mo tún wá fẹ́ fàsìkò yìí sọ fún ẹ wípé náà tó lè pé máa kọ́ ẹ lóúnjẹ àti àwọn nǹkan kan ó ti di ìyàwó ọmọ mi in fact you are my daughter and i must say that i like you a lot you are beautiful you are very intelligent and above all you are very humble. ìwà lọ́wọ́ ọmọ ènìyàn obìnrin tí ò bá ti níwà ó yẹ kó lọ pa ni bẹ́ẹ̀ ni torí tí wọ́n pé o ò níwà ni wàá ti kú òun lé you are not only beautiful you have I should name you ẹwà tóbi yes you should be ẹwà tóbi because you have beauty in your name so tó bá béèrè pé kí lórúkọ wa ní ẹwà tómi so that not only that you are beautiful you have beauty in your name. no come give mommy a hug. Thank you, mm. ma. Ah, so you don't have to go, okay? Thank you, ma. Ẹgbẹ́ Tókùnbọ̀. Ah, ẹ ṣí ọ, wọ́n ti kó lọ tọ́wọ̀ ìyàwó ẹ̀ ti dẹrù tó ti ń lọ. Just sit down, sit down. Ìyàwó ẹ̀ ti dẹrù tó ti ń lọ. Hmm. Kí ló ṣẹlẹ̀? Oyún kọ́ ẹni. Hmm. Actually, ṣé orí ọmọdé láti ìní ìlú? mo ti rí ìyàwó tọmọ mi máa fẹ́. for real. yes she is not only a good girl ọmọ yìí níwà tó pọ̀ ṣoníjọ́ tó mo wá yẹn ìgbà tó sọ fún mi pé mọ́ mi high orí mi dàrú gan o mi lè fi mi lè bẹ orí ẹ̀ sílẹ̀ lẹ̀ ní lọ́jọ́ yẹn ó sọ fún mi pé mọ́ mi high ó dàbí kì í ṣépè fún gbogbo ìdílé wọn wípé high ọ̀rọ̀ yẹn wá bí nínú gan mo wá wò pé ṣé wọ èmi àti ẹnu ilé yìí bí mo ṣe wá ṣe fún ọmọdé yìí tó ọmọlọmọ yìí ìjọ tó lọ sàbújá mo lè jáde ní òjò ẹgbẹ́ mi gáàdì mẹ́rin ló sùn sí bẹ́ẹ̀ ni mo sọ fún mo fẹ́ kó bàbá ìdólé wọn ni kí n lè sọ fún ẹ tó bá dé pé ti lọ. bọ̀gẹ́ ìfúnlá ọmọ ìláforítì inú mi ti ẹ̀dùn tí mo wà ń lékó tó kẹ́rù tó bá yẹ pé kò ti lọ kí ni mo ṣe fẹ́ ṣe tèmi sí. wo tó kún bọ̀ mi ìyàwó ẹ̀ rẹ̀. This is your wife. Mommy, I'm so happy. Tokubo, this is your mm, wife. Mm, mm. come on, come on, come on, come on. was that? I love you, baby. I love you so much. Wow.